rìbá ni àríwá ọ̀. rìbá bọ̀ mo ti làbí mọ́tò ṣe ìkíní kan bá fọ́nì bí ìkíní kan bí pọ̀ ní cbn ń ta bí díẹ̀ ní ìgbà tọ́lá bí tọ́ bí ẹbí cbn ń ta fún ẹni cbn ń dín ṣiṣẹ́ àwọn cbn náà ń ta ta àwọn náà gbà bí tọ́ bí òwe lẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ iye tó wù they will get money lẹ́yìn sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ́jà fẹ́ bá bàyà ọ̀rọ̀ méjì ni ìyá ẹ̀ ni mo fẹ́ lọ́gbọ́n mọ̀ fẹ́ fún olówó wọn ní kó títà sí yóò tó ẹ̀ká ọ̀pọ̀lẹ̀ ìyá ẹ̀ ń gbọ́sùn fún ní pé kókó yẹn fún ìlú 1.5 million rẹ̀ àbíyá yìí sí àdìrán tí wọ́n lè rí yóò làwọn ọmọ bá lórí ìrẹ̀lọ àti. bá lọ wọlé bá bá bí ó dorí ẹ̀kú sí nígbà bá lọ tẹ̀lẹ̀ sí tó jẹ́ kó ti ṣe ìwúmọ̀ yóò ti wọ̀ mí iye dínà. ètò àgbà ọdún bó ti àgbà gbọ́ ilé ètì gan ìlọ sí àjẹ rẹ̀ wàhálà lọ́dún fún rẹ̀ torí hajj bá mo sọ fún ra sí àjẹjọ kan mo ní ó yé mi pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó tẹ̀ lọ sí múra ẹ̀ avoid wàhálà tó wà fi ṣe hajj torí wàhálà tó wà ń bí umrọ̀ fún kàrà umrọ̀ tí ìbára sí umrọ̀ within two hours ó ti parí umrọ̀ olùparí umrọ̀ láti two hours àmá hajj yóò gbàdó márùn-ún bá kú lọ́wọ́ rẹ̀ tó márùn-ún bá kú iṣẹ́ lè lè pẹ̀lú bí gbogbo gaba rọrùn láti títí tẹ̀ lọ sí àràfà ẹ̀rọ àpò àràfà àti wájú ọdún wọn Saudi Arabia gọ́ọ̀bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ tó wọn lẹ́sàn rí wọ́n sì àwọn ìṣòro yẹn pé gbogbo ẹ̀tún wọ́n sì rí kan ní kàrá tó di tẹ́gbọ́n wọn tó ń ṣe rírọ̀rùn fún ọlọ́pìn nǹkan tó rọrùn àmọ́ ẹ̀ ṣe láti mọ̀sílẹ́lẹ́fà wá sí ibi jẹ́mára ẹ̀rìn ìrìn yẹn ní wàhálà ní fáwọn èèyàn wàhálà ní fáwọn èèyàn ọ̀nkù mi ọlọ́ọ̀bà sọ́ọ́dọ̀ bí wà pẹ́lú wọn ọlọ́wọ́ wá ti kàn ní ọ̀rùn ara wọn gan ojú ẹ̀ tẹ̀tẹ̀ wọn kára wọn ya gan ìtọ́jú tá ń lọ sí mìíràn òjò rọ̀ ìbí wọ́n tún wá sí ọ̀sùnmọ̀ 14 ní ilé rẹ̀ jẹ́ ilé yẹn fẹ́ gbà lálàájì jù so ìbí wọ́n tún wá rán lọ sí ìtìmọ̀lẹ̀ yìí sí pàtàkì wọn sínú bọ́ọ̀sì tó máa fi sàlàyé pẹ̀lú pé gbáyìí lọ sí àbáyọ̀ lọ́sí fún àwọn òjò tó ń rọ̀ nínú ìjọ náà wọ́n wọnú pọ́ọ̀sì àwọn àgbà wọn lára fa pọ́tà sípàtì àgbà lára fa ìjọ kejì ni àwọn àjọ ra fún mọ́bìtà àwọn àjọ ní mọ́bìtà wọ́n á ní àbí àmọ́ ìyàrá yìí bọ̀ ní ìgbìndé wọ́n ní àràfà àràfà àràfà náà gbọ́dọ̀ wọ́n ní ìgbìyànjú ìgbà yìí ọlọ́wọ́n ti ti bù jálẹ̀ àmọ́ àti ìparí ìbá gbọ́ nínú nǹkan ẹ̀sìn kò alágbé mílọ àtàlọ́ fíṣíà tí bá wà lára fa àwọn obìnrin kọ̀kọ́ kó náà ìfà láti bí 6 bí 7 àti ní tí wọ́n fẹ́ká yí mọ́gbì bá wọn yẹ̀ lára pa so wọ́n dá àwọn dúó wọ́n ti wà ní pọ́ọ̀tù yẹn wọ́n dá àwọn dúó kí mọ́gbì tó náà tí bá kó gbogbo àwọn obìnrin sẹ́ni wọ́n jẹ̀ máa kọ́ àwọn ọkùnrin wọ́n bá wà bàbá ẹ̀ lọ́wọ́ fún ní kó o dùn wọ́n mú wọn lọ níbi táwọn fi ṣẹ́ẹ̀sì wà ní kó tí kò àwọn aláàbò láàrín àrígbà ní tí fáàlì gbogbo aláàrín tó wà ní àràfà níbi ní ọlọ́lẹ́ bá jẹ́ àtọ́rẹ̀ ọ̀rọ̀ bàbá gbé jáde jáde ẹ̀rẹ̀ àmì ìwà àmì ìkọ́ bẹ̀ẹ́ jáde lórí wọ́n bá gbọ́dọ̀ wọ́n di ojú ọ̀nà ìgbọ́dọ̀ bàbá jẹ́ mo bá rí ìgbàmọ́ ni wọ́n pè pé abíòrò àbúbítà wà mọ́ ohun àwọn èèyàn tó jẹ́ rìn ní ẹ̀yìn ọmọ bílẹ̀ wà ẹwà ń pè mí mú mọ́ sí fẹ́ máa àmà pàdé láàrọ̀ lá wọ́n rí mo ní ẹni ẹgbẹ́ ní gbogbo ẹ̀sìnkú àṣẹ ẹ̀sì ìpàdé dẹ̀dẹ̀ ẹni ọ̀sìnkú so àgbàlagbà bá lọ hajj hmm. ó di ẹ̀sẹ̀ ìpàdé bá hajj apàdùlọ lásìkò yìí bí ẹkùn fẹ́ sí wàhálà nù nígbà pọ́nà ọba wa ṣe dẹ́gbẹ́ àwọn èèyàn lò lè ṣe àjùkọ́ ó lè ṣẹlẹ̀ ayàmì sílẹ̀ tàbí ẹbí gbé yára rẹ̀ sọ̀rọ̀ bàbá mi ti dẹ̀gbẹ́ lágbà kò ní balance lórí ẹsẹ̀ yẹn dáadáa síbi lọ́dún àti ìdúró sí àjùkọ́ bá rẹ̀ kò tí kú ó ní kò ní balance lórí ẹsẹ̀ dáadáa kò wà stable lórí ẹsẹ̀ ní ẹ bá ní àní ìsìnkẹsì kọ́ ẹ for example tí bá dé mẹ́ka mọ́tò tí ẹ̀lẹ̀ gbé nígbẹ̀ kábà ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀rìn ẹ̀rìn níjọ́ lè dá lọ síbi ìpìsígbà ọmọ tí wọ́n pìsígbà kọ́ọ̀tù bá dàlẹ̀ ìjọba Àbújá mo rin about 8 kilos mo kàrẹ́ tí a jì torí pàtó bí góòsù yẹn ṣẹlẹ̀ yáyì máa mọ́tò tí mo gbà ó kò fí ẹ̀mí ọ̀gbẹ̀ mọ́tò tí mo máa gbà ẹ̀rù ìjọ́jọ́ tẹ́tẹ́ tí gbogbo dé ibi jẹ́mọ́ láti mo ti gbé ra lẹ́yìn ọ̀rẹ́ nìyàrá ni àwọn gbàtà táwọn owó bẹ̀rẹ̀ ọ̀kan báyìí mo tún wá lu six ọ̀rẹ́ nìyàrá ní ọkọ̀ so bẹ́ẹ̀ bá ti wà ní gbóṣù yẹn owó máa so about one point one million point one thousand five hundred gbogbo nígbà tí mo wá bí àkàkàrẹ̀ mọ́ àrígbé àmìbájú sọ̀kàrẹ̀ ti pẹ́ kò sí ọ̀nà tó tẹ̀lé gbà kò sí ọ̀nà mo á rìn 8 kìlò mọ́ orí ìgbà ìbá níbi tí tí ó òun kò sí yóò máa so àbúrò ìyá tó ti wọ eighty yẹn kó ṣe sùúrù kọ́dà kọ́dà ó lè kó yẹn fẹ́ lórí gbogbo òsì hàn tó fẹ́ gbalada hajj ó lè fẹ́ fi jẹ mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ ní kọ́mọ́ fi jẹ mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ ló fi sí òbí kú. kọ́kọ́ ó fún.

ó ti dàgbàlagbà. ó jẹ obi àwọn ẹ̀kọ́ máa dín nǹkan ní wọn láti mọ́tẹ̀ ẹgbẹ́ ìmọ̀ lára kò rẹ̀ dínú. náà sàlọ rẹ sàlọ wà náà ó jẹ́ nìkan lórí ní àlè fún. ẹgbẹ́ wa ni ẹni tí wọ́n fẹ́ ń lọ sí ẹ̀sìn wá kò lè sábà sí nǹkan dúdú báyìí oníkàlùkù ní owó ẹ̀yàn tó bá di mẹ́sì tó bá tó mú ẹ̀yìn ní tó bó di mẹ́sì àti tí ọ̀sán ní àmẹ́rin ní ọdún ní àmẹ́ta ló ti jùlọ jọ ẹni tí ẹni jẹrin báyìí ó ti kọ̀ sí di èmi. àrùn àgbà ọ̀. mo náwó ni o kó jáde kò dáa torí ọwọ́ gba Buhari ọwọ́ gba Buhari ìyẹ̀wé tí a ti Chris Organ torí àjọ rí ẹni tí mítẹ̀lẹ̀ láàjọ ọwọ́ 1 million bọ̀ ní ìsìn 1.2.5 million 2.5 million ní àjọ ìsìn dọ́là ní fine wọ́n ti sọ́sọ́ sí nìdí dọ́là fáwọn aláàdì wọ́n ti láyé àbáṣà dọ́là one thousand dollars is fifty four thousand naira àmọ́ wọ́n hajj wà sàn is one thousand ìfẹ́ tó bá lè sanwó hajj tó bá fún gba one thousand dollars rẹ tó bá gbà náà ọgbà lọ àbí ẹni bàlọ àbí mùtàlá sọ̀rọ̀ àbí amdala ọgbà fifty four thousand ó tún jẹ́ ìrètí àwọn so government ní subsidize fáwọn èèyàn wọ́n láyé tí wọ́n yìí bẹ́ẹ̀ni one thousand dollar ní higher seat nìyẹn o àti ní medium seat àti ní lower seat wọ́n ti wà láyé tí ẹ̀ yìí wọ́n sọ fún ọlẹ́ yìí wọ́n sọ fún wọn wọ́n wá lẹ́yìn wọn program kan wọ́n pe àwọn stakeholders wọ́n á náwó mo ní àrùn gọ́ọ̀mẹ̀ntì pàápàá jùlọ gọ́ọ̀mẹ̀ntì Buhari wọ́n náwó sí football wọ́n náwó sí tourism and clinic uh, uh, wọ́n náwó sí àwọn obìnrin tó ń jòyè àwọn bẹ̀rẹ̀ bí àgbẹ̀nà ìpè bitcoin wọ́n ní ọlọ́run máa ń mílíọ̀nù fún náà sí àwọn ẹ̀nà sí àti bẹ́ẹ̀ ni hajj ó láǹfààní títí fún Nàìjíríà aláàjì mo lọ àwọn ọmọ ọmọ àmọ́kàlọ́dún ọmọ kan sì tàwa kò lè ru wa tẹ bá rí àdúrà tó mọ̀ yẹn ṣe ya Allah Allah Allah ka ba mu zaman lafiya Najeriya ranar furatun na sun dame mu Allah kai mana maganin su mutum ba wa kuma mutum ba wa kuma yi kire an zubi 14 15 years ago if this small boy ní ma sábà kúrú ẹ̀ báyìí èmi ní ma sábà kúrú àmì nìkan ni ó ní àti ìdàgbà ẹ̀ wọ́n máa ń pín inú àdúrà báyìí báwọn báwọn báwọn àìmẹ́yà àwọn èèyàn máa ṣe wà àdúrà báyìí láwọn àyè gbígbà àdúrà Ibi yọ lẹ́nu nù. Ọ̀pẹ́ jù nù. Fúlàní kàlọ́ náà lọ sí àdúrà. Ààrẹ kuma fulani gaba ba su yi haji kinan bẹ̀rẹ̀ wa Allah dubu goma da ke suka ba su tiẹ̀ dubu goma ne olókàtí bẹ̀ tó ń tọrọ bílíọ̀n kuma tó ikú wàhálà rẹ̀ kọ ariwo ẹ̀ jẹ́ kọ́ bá lù mo ti yọ ní gbogbo goma láti gbọ́gbọ̀ ní Allah ya jẹ́ àdúrà náà ebe ní ká máa kàkiri àlọ́ ọlọ́dẹ̀ yìí náà gbádùn rẹ̀ lé ní fúlàní máa fẹ́ sọ̀rọ̀ fúlàní gba áàjì náà áàjì ìmáàmù lọ́wọ́ àwọ́bọ́kà ìmáàmù mẹ́dígúrú ròdì wọ́n kí ìṣáàyì sùdẹ́ìsì òun wọ́n kí ọkùn wọn sùdẹ́ìsì ẹni olójúmọ́ ìrùn bí òkè fún ní ìrùn òkè tí ò ní sùkún ẹ̀mí ẹ̀rọ ohun tí ó fi ké gan àwọn fúlàní méjèèjì wọ́n ti ra wọn láwọn àpọ́kà wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ìsùdẹ́ìsì bọ́ gbogbo ẹkùn

mana ko ka mi wo wo ko mi ja ya yo be o la le butale e o to lo ba le yo yi o yi o le ki so ọ̀rọ̀ báyìí o ni ta me si le o ko ba lo jara ko lo ba njo kan sure yi o bẹ̀rẹ̀ sí ki lo ti gbogbo gbogbo e ba mi ti si àwọn si ka wa ile ni olo mo mi ja o ka ni kai yo mi gida ni ke si to ko o lo mo lo so ka le ke se ó ní kìí sí pé kọ̀ọ̀rán yẹ̀wà pé àìkówá kéèṣì ọ̀pọ̀ bàbá àpapọ̀ onílé ìgbẹ̀rẹ̀ lọ́sẹ̀ fún ó ní أنا أبي هريرة رضي الله قال عتبنا رسول الله صلى الله عليه وسلم فقال لما شفت يا أيها الناس أيامي قد فرض الله عليكم الحج فعجوا ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti hajj lọ́wọ́ ẹ̀lọ́ yìí fàhójú ẹ̀yà ti hajj o fàhójú ẹ̀lọ́ ti hajj rọ́jùlù arákùnrin wa bẹ́ẹ̀ ọ̀tẹ́kù bá wa akúlà amini ya rasulallah tí ẹbí yìí lámà lọ sí hajj lẹ́nu pàṣẹkà tàbí ìjà kíkọ̀ dálóhùn súnmọ́ kára àtà kára kẹta wa lẹ́yìn kẹta kára لو قلت نعم لوجبت ما يقول بيه نعم قبض يومين فجوا يا لما تتعب قبض الشيء هل بس هل بس جنيه كل يوم بعد ما ما تصوت قتابين تاجي بيا اسكوجي ما بيلو زي انت ما بيلو زي حاجه دولار 6 كيلو 6 ni si plat wo tu tewon tewon tu no ko sa wa tewon tewon alágbogbo síjọba فذروني ما تركتكم بما صفما بدك اسميله فإنما حلق من كان قبلكم بكثرة سوالي انتكو قام ما سوا سوا مني أقول لكم بيري وان واختلافهم على أنبيائهم أكيد يكبر قلوا أن يجوا وان فإذا أمرتكم بشيء فاتوا منهم ما استطعتم تبقى بعينا شككا إما تبقى وإذا نعيتكم عن شيء فدعوه ọ̀gá ó oh, mọ́pá yìí tí bá kọ̀ kankan wọ́n kẹ́ jìnà sí kẹ́pá sí rọwá muslim ni ẹ̀pá bí ẹ̀bílẹ̀ bá sọ fún yín ẹgbẹ́ wùlọ bèrè tí bá sọ̀rọ̀ nípa kan ẹ̀má bèrè gbà rẹ̀ bá bèrè ń bẹ̀rẹ̀ bá ti sọ ni kíni mọ́tàlá tó kùmọ̀ gbogbo bá ti fi sílẹ̀ tí ń gbà sọ fún ẹgbà rẹ̀ وعنه أي أبي هريرة رضي الله سئل النبي صلى الله عليه وسلم عن عمل أفضل أي أعمال أي عمل أفضل يقول الله قال إيمان بالله ورسوله أنا يعني كي يعني إيمان إنه والله بعد الشارع كي نبقى يعني أن والله قيل ثم ماذا ولا إلينا قال الجهاد في سبيل الله هنا كي الجهاد في الربع قيل ثم ماذا قال الحج مبرورا حج مبرور حد مبرور المبرور هو الذي لم يرتكب صاحبه فيه معصية وانا نبين في حاجة هذه بردقني قوة شمبه قوة شمبه قوة شمبه قلون نكو قايد على رأيك قسلوا بأمه شراوس عد مبرور أمي ذا شفوا على عد مبرور أنا مش أصدقك في عد مبرور لك لو جزاء إلى الجنة أودي يقول إيه؟ مزافع جواه وعنه أي أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج أنت بقى له في حج ولم يرفض تيو سوساكوسو تيو وكو تيو يفكوين ولم يفسق تيو وعقوقي رجع كيومي ولا أمه يقول عسيدي يا أبيجوين لما ربي يعني أمتي ولد الأم متفق عليه إمام بخاري مسلم بن الإناوة نعم وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال أمبارا سيدنا أبي هريرة بقى على أمرة إلى الأمرة تفرد فيما بينهما إمركة في مركة يوم أبوكس ولا أبوكس ولا أجم برور كيف بالسعاد ثم ليس له جزاء إلى الجنة كسيرة تتفرد بها في الجنة ثم ذا سنير في غربة وعن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله نرى جهاد أفضل العمل فلا نجاهد ìṣọ́lọ́ọ̀bá àwọn obìnrin ní káwọn ọkùnrin iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó lálàdúnà ní jihad àwọn obìnrin ṣe jihad kààlà kúnnà afdalu jihad lakúnnà afdalu jihad ẹ̀yìn ní ẹ̀yìn jihad lọ́lá aljumaboro wọn ni aljubá ti tí ọ̀pẹ̀ ẹ̀wọ̀ gbogbo nǹkan yìí ma ní ma ń parí arábìnrin kan wá bá bàmà wá sí ìdá Aisha radiyallahu anha ó ní ya ummul mu'minin mo sì tàwa fún ìlú wa ẹ máa ń ní mo fọwọ́ ah, kò síbi tí kò síbò ti débi okùnrin yẹn ní láì àwọn ọkùnrin láì fara lóòótọ́ ló rí ẹyin lálágbà mẹ́sẹ̀ tó wá gbà nípa láàrin àwọn ọkùnrin kankan yẹn tí ìbá pẹ̀lú ìyàwó ìbá lọ fáìn olùjẹ́ ní máa owó ọkùnrin lè máa gbà wá lókọ́ máa síbẹ̀ síbẹ̀ ẹ́ tó tẹ́tẹ̀ àkọ́bìnrin kan tó kó fẹ́ máa lọ bẹ̀rẹ̀ káàì yọ yóò di agbára tó wàhálà táwọn ẹgbẹ́ tó ń jẹ́ kìrìkìrì kẹrì ọlọ́wọ́ náà fọ

kò díẹ̀ yìí láti lè súnmọ́ bẹ̀rẹ̀ láti. àwọn kàdà wọn lọ́kàn yìí. àtọ́ kó lẹ́sìn mọ́ àwọn ọ̀fẹ́ kàwọn èèyàn débẹ̀ náà nítorí akọ́ covid náà ni. Hmm? Eh, ní ìgbàlódé àwọn ẹgbẹ̀rẹ̀ lọ́dún ní. Akẹ́lọ́ ọlọ́run tó náà bá kákọ́ bó ti kó lẹ̀. gbogbo tó kún náà bá kákọ́ lẹ̀ ọlọ́run kó náà kó sàn wà. Àmì ẹ̀kọ́lọ̀ gbogbo bá ti fi wọ́n dá, ọlọ́run kó máa fi ìzọ́là já ìfọ́ dá. Gbọ́dá وأنا أنا رسول الله قال ما من يوم كسي وجنا أكثر من أن يأتيك الله فيه عبدا من النار من يوم العرفة كسي وجنا طالما الله ويروق النونا يوم عرفة وبصدوا لنا فعلون بوه فردعون كل ما نعمل جنة بوه قل يا عرسو كسي نجا إنه شيطان ما بعد ذلك àtàkàwà ní àwúsá ní bákan tóbìnrin bá wúwà bàjẹ́ àbí wá wúwà bàjẹ́ kan kó máa bu ìpẹ̀lẹ́ rẹ̀ lórí wáyé àpẹẹrẹgbẹ́ àgbàjúmọ̀ wòye ọ̀dà ni irú ẹni ṣetọ́ máa ti jọ àràpà ṣetọ́ máa gbọ́ á ó sórí wú gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ti ọmọ ènìyàn ti tọ́tẹ̀ ọwọ́ ìlú rẹ̀ lára fa gbogbo lọ́rọ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ti kọ́mọ ènìyàn tẹ̀ lọ́fà àwọn tá àlọ́ sára àwọn táwa náà gba àwẹ̀jọ́ náà káwọn lè bàgbọ́ lára kó lè bàgbà gbogbo ẹ̀ṣẹ̀ wa

ìjàkà ìgbà bá hajj kárìgì gan ṣe ọjọ́ gílógbé dáìmìlì ìyàrá ọjọ́ ọmọ ó di àti pé kí n máa láyé ẹ̀kọ́ fẹ́ gbáwẹ̀ ọjọ́ ọdún mà ní ṣe kò bá tẹ̀lé àmọ́ àmọ́ ẹni bá ń gbáwẹ̀ lọ́jọ́ àràfà ẹ̀kọ́ láti tàbí ẹ̀kọ́ fẹ́ gbáwẹ̀ ọjọ́ ọdún mà ní àníyàn kí ni àwẹ̀ àràfà lẹ́yìn náà àtàtàlì islam ṣe gan ọjọ́ àràpá ọjọ́ ọdúnmọ̀ lọ́gbọ́dún àwọn èèyàn lọ́gbẹ́ àríbí gbáàrẹ̀ àríbí gbáàrẹ̀ àríbí gbáàrẹ̀ àríbí ọgbàrẹ̀ àwọn tó wà lẹ́ni kí wọ́n gbáàrẹ̀ ọ̀pọ̀pọ̀tẹ́ kó ní ìjẹmọ́ ọdúnmọ̀ fún mọ́gbà ààrẹ àwọn tó wà lẹ́ni kọ́ gbáàrẹ̀ kó lè lọ fún ọgbàrẹ̀ ọba gorí ràkúrí ọba ní kó gbé mílìkì wa ọba mọ̀ mílìkì àwọn èèyàn lè bàrẹ̀ fún ọgbàrẹ̀ ní àràfà ó di wa lẹ́yìn náà àjẹ́ àwọn ẹyọ Friday yọ kìrìkìrì kò dákọ̀ lẹ́yìn itikaf àdìsọ́tẹ̀lẹ̀ àdìsọ́tẹ̀lẹ̀ pé àlébì máa ń pàtẹ káwọn àrígbà rẹ̀ lójọ ojúmọ́ ó di ètò àwọn ọmọ pé mọ́sẹ̀ǹkà mọ́sẹ̀ǹkà ó máa rí àdìsì pé wọ́n kàgbà mú ní wo di